شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà rẹ̀ sin tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káàláwùlàwà níbẹ̀ Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas owó kúrọ̀ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá sí o kó fi súnà rẹ̀ borí o بسم الله بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún òpin àti ìpẹ̀kun àwọn ànábì Ọlọ́run tó sì jẹ́ aṣíwájú ní ti ipò fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run. mo kí wa káàbọ̀. sí orí ètò wa sí orí ètò wa Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò náà. Allah subhanahu wa ta'ala tí ó ń fún wa ní àǹfààní àǹfààní ńlá ni o àǹfààní tí ò lẹ́gbẹ́. láti máa gbọ́ irú ètò yìí aláwọ̀ jẹ́ kó ṣàǹfààní fún wa o oníníyàwó mu fùlàfà àfùlàfà twenty nine. oṣù kẹrin oṣù rọ̀bí ọ̀sánì ọdún fourteen forty two. wàyí ibi tí abọ́ ọ̀rọ̀ dé. ibẹ̀ náà ni a ó ti gbé ibi tí aroko ti sí ibẹ̀ láti bẹ̀rẹ̀. ohun tó jẹ́ àkòrí ọ̀rọ̀ wa náà ni irọ́ amadíyà irọ́ amadíyà. irọ́ amadíyà lábẹ́ àkòrí ọ̀rọ̀ wa ibẹ̀ ni a ti mú àwọn àkọlé a ti yanjú àkọlé àkọ́kọ́ àkọlé kejì ibẹ̀ ni a wà a wà lórí àkọlé kejì. àkọlé kejì sí náà ni àwọn tíra sánmà ìjọ amadiya. àwọn tíra sánmà ìjọ amadiya. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn mọ̀ wípé ìjọ amadiya wọn ní tíra sánmà àmọ́ àwọn aṣáájú wọn mọ̀ pé ọ̀gá àwọn onítìrà sánmà gẹ́gẹ́ bó ṣe sọ fún àwọn. ṣe rí agbọ́ni tí mo fún ọ̀rọ̀ yìí tí mo pè ní irú amadíyà amadíyà ti bẹ̀rẹ̀ sí ní pa irọ́ bí ó sì ṣe ń pa káàkiri ìgboro ó ti ń dé tí ìgbọ́ mi. nípa bẹ́ẹ̀ a gbọ́ ohun àwọn kan ní ìsìn a gbọ́ ohun àwọn kan ní ìsìn tí ó ga sí pé ńṣe ni àwọn èèyàn pè mí pé kí n gbọ́ nǹkan tíjọ amadíyà ń sọ mo fẹ́ kí. kí a farabalẹ̀ ká gbọ́ àwọn ọ̀rọ̀ náà nígbà tá a bá plé àwọn ọ̀rọ̀ yẹn tán a wà kọ́ntínú ọ̀rọ̀ níbi tí a bá dé ní àná ọ̀rọ̀ àkọ́kọ́ tá òun náà ni ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn aṣíwájú. nínú ìjọ amadíyà ọ̀rọ̀ tí ó sọ fún ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí ní àpáta àpáta omi ọmí láàárọ̀ ìyá láàárọ̀ yìí orúkọ ọmọ ìyá wa náà ni Abdulaziz ó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ní yunifásitì Ìbàdàn so òun wá jáde ńlé ó ní ọ̀kadà ó wá jáde ó máa lọ àwọn àti ìjọ amadíyà wọ́n sì jọ jẹ́ aládùúgbò ó wá rí ọ̀kan nínú ìjọ amadíyà tẹ́niyẹn jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn ní àpáta omi àdìo ó wá ń sọ ọ̀rọ̀ ẹni yẹn wá gbé ẹni yẹn gbé pẹ̀lú ọ̀kadà tiẹ̀ abdulasiisi ó gbé amadi ọ̀ràn lọ́wọ́ débi tí ń lọ amadi wá dá ọ̀rọ̀ ọ̀lẹ̀ fún abdulaziz lórí ọ̀kadà àwọn àjọ ń sọ ọ lọ ohun tí wọ́n jọ wá sọ kò láǹfààní àti rìkọ́ọ̀dù ohun rẹ̀ torí pé orí ọ̀kadà ni wọ́n wà. ṣùgbọ́n nǹkan tí wọ́n jọ sọ ìyẹn wá wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nìyẹn wá pè mí ní nǹkan bíi after three lónìí ohun tó wá sọ àpilẹ̀ ẹ̀ ní ìsìn kí ẹ lè mọ̀ pé ìjọ amadíyà àní irọ́ wọn pọ̀ ẹ rí nǹkan tí tí wọ́n gọ̀ sọ báyìí o ẹ rí ẹ fetí balẹ̀ o. fóònù eléyìí ò fẹ́ play rẹ̀ ẹ jẹ́ ń padà sórí fóònù eléyìí gbà náà fóònù eléyìí ìfẹ́ láòdù náà ní pírọ́blẹ́mù ẹ̀ ẹ jẹ́ ń padà sórí rẹ̀ kọ́nà ń jọ wá láòdù o. Huh? fóònù eléyìí ò láòdù fóònù eléyìí ò sì play fọ́mátì yẹn kódà ẹ jẹ́ ká má waste time ara wa ẹ jẹ́ ìfẹnu sọ tó sọ fọ́mátì tí kéènì fi record fóònù eléyìí ibẹ̀ ni mo gbé sí kò sọ́pọ́ọ̀tì fọ́mátì yẹn èyí tó sì èyí tó sọ́pọ́ọ̀tì fọ́mátì yẹn òun ìláòdù bíi ti eléyìí náà eléyìí ń tiẹ̀ míyàn di ti gan-an yóò gbọ́n sọ. abdulaziz sọ fún mi wípé nígbà tóun gbé arákùnrin yẹn arákùnrin wa sọ fún òun wípé sọ rí pé àbúrò ayímá ó ti sá fáwọn báyìí ìyẹn ni ó sá fún yín bò ó ló ti sá fáwọn àwọn pè sí prógráàmù pé kó wá ọ̀kan nínú àwọn èèyàn rẹ̀ wá ìyẹn ní àbúrò àyìnmọ́ sá fún yín àbí kí lẹ sọ àlò ló sáfẹ́ àbúrò àyìnmọ́ sá ìyẹn ní ṣé dìbéètì ni ẹ pè wọ́n sí ni àbí prógráàmù tẹ̀ ń ṣe ó ní prógráàmù tí àwọn ń ṣe ni. Ah. ìyẹn ni báwo lẹ́sì wá sí prógámù tẹ̀ ń ṣe kí ni ẹ fẹ́ wá ṣe ń bẹ̀. ṣe bí dáálọ́gì níbẹ̀ láàrin yín níbẹ̀ láàrin yín dáálọ́gì yẹn ni ẹjẹ́ àjòkó ká ṣe kódà ká wá ṣe ní àpáta níbi tẹ́ ẹ wá lọ sọ fún àwọn àgbààgbà wọn àwọn wàá ṣe ètò lórí ẹ̀ ẹni tó sọ pé àbúrò ẹ̀ mọ́ sánú abẹ́rẹ́ báwọn ni mo fi sọ fún yín wípé ète ni wọ́n dá pẹ̀lú bí wọ́n ṣe invite mi sí prógráàmù tiwọn ẹ já sí ibìkan wò ó èmi ni mo lè tó tí mò ń ṣe lọ́wọ́ ní ìsìn kí ohun tí mò ń sọ yìí kó má tẹ ẹnìkan lọ́rùn kọ́ wá wá síbí ǹjọ́ pọ́síbù fonítọ̀hún kí n sì torí pé tí mò ń sọ òtẹ́ lọ́rùn kí n wá dá àkókò sí dọ́gbandọ́gba fẹ́mi àti ẹ̀ sọ pọ́síbù. ní mi sọ pé sí òtẹ́ tó ní làákàyè nínú yín ni ohun tí ń bẹ láàrin mi àti yín òun ni dialogue public dialogue peaceful public dialogue ní bẹ láàrin èmi àti yín ibi tí òun ti bẹ láàrin èmi àti yín nìyẹn since two thousand and two ẹ wá dé ní two thousand and twenty ẹlẹ́fẹ́ ṣe prógráàmù tí yín ọlọ́jọ́ mẹ́rin ẹ wá kọ lẹ́tà sí mi pé kí n wá kí lẹ́ni kí n wá ṣe. ètò ọjọ́ àkọ́kọ́ yín lẹ́sọ̀ ọjọ́ àkọ́kọ́ ẹ̀sọ̀ ń tẹ́ ẹ fẹ́ sọ ń bẹ̀ ẹ̀sìn sẹ́ni tí ó sọ̀rọ̀ tọjọ́ kejì ẹ̀sọ̀ tọ́fíìkì ẹ̀sìn tí ó sọ̀rọ̀ tọjọ́ kẹta ẹ̀sìn tí ó sọ̀rọ̀ ẹ̀sọ̀ tọ́fíìkì ẹ̀sìn sẹ́ni tí ó sọ̀rọ̀ ń bẹ̀ tọjọ́ kẹrin ni question and answer so kí lẹ pè mí fún ẹ ẹ pè mí fún wípé ó dà kò burú o nínú ọjọ́ mẹ́rin yìí o a fún kan o ohun tó rí nípa amadíyà tí ò dá o kó o sọ ọ́ o ẹ ṣẹ́yìn ẹ wá pè mí bí ìgbà tí yẹn ń pe ẹni tó fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ yín tẹ́ ẹ sì mọ ẹ sì mọ bí mo ṣe jẹ́ sí yín wípé àjọ fẹ́ ṣe dáálọ́ọ̀gì ni. so wọ́n ti mọ̀ wípé tí n bá fi lè wá síbẹ̀ yẹn wọ́n sọ pé ìpè táwọn pè mí àwọn òní ní wá sọ̀rọ̀ àbí wá sọ̀rọ̀ ń bẹ nùwé ọwọ́ rẹ kò sí ń bẹ̀. ọ̀wọ́ àǹfààní tí mo lè ní bẹ̀ ni pé kí n béèrè béèrè tí n bá sì tún wá béèrè béèrè náà èsì tó bá wù wọ́n ni wọ́n sọ tó bá sì wù wọn wọ́n wulẹ̀ mọ́ fèsì rẹ̀ wọ́n wàá máa gbé káàkiri ayé wípé ẹ wo àbúrò yìí mọ́ o kódà ó ti gbà fáwọn o òun ló jókòó sáàrin àwọn yìí tí ó fọ́ lẹ́rán yìí o kẹ́kẹ́ ti pamọ́ lẹ́nu o. èmi mọ amadíyà mo mọ̀ wọ́n sí elérùú bàbá ńlá ni wọ́n ẹ̀yẹ wọn tó ṣẹlẹ̀ láàrin ìjọ amadiya àti alhaji abdulrasaq akuru the present chief imam of arisekola central mosque ibadan best way ibadan nígbà tí mo.